ẹni bẹ́ẹ̀ ó lè má rẹ̀ orí lè má fọ́ ṣùgbọ́n ogun ń jà. wọn ò ní jó ní lárí. ẹlòmíì wà níjọ́ tó ti wà nílé ọkọ kò gbọ́kó. kírú hmm. ẹ̀ wá bọ́ síta kó ní kò sógun. ogun níjà ẹlòmíì wà ó tún wá bí àwọn ọmọ yẹn kalẹ̀ gan náà tán àwọn gan náà ò tún ní lárí ṣogun kọ́ nìyẹn. alájà ìmọ̀ pápálá méjìlá ṣètò yìí sí alájà pẹ̀lú gbogbo ohun tẹ̀sọ̀ yìí ká tó gbà pé ká tó dáhùn èèyàn lóhùn kí wọ́n jàǹfààní bónọ̀sì star alájà bọ́bá wá rí bẹ́ẹ̀ kí lọ́nà àbáyọ. ọ̀nà àbáyọ ẹ pé alájà Kudirat omi alájù tí ó bá wá pè yín ṣé pípè láṣẹ sọ́ọ̀bù solution ni. ẹ tó bá ti pè mí á sọ ọ̀nà tí wọ́n gbà ọ̀nà tẹ́ gbà náà ni pé kẹ́ ẹ kọ́kọ́ ṣàyẹ̀wò kẹ́ ẹ béèrè ẹ kọ́kọ́ béèrè ọ̀rọ̀ ara yín wò. kì í ṣe pé ṣe àdéhùn ọ̀dàbẹ ló délé ìwòsàn olóyìnbó bó ṣe bó ṣe gbádùn yín náà wọ́n ṣe tẹ́sítì ọ̀tún wọ́n ṣe tẹ́sítì kó tó mọ ibi táwọn yà sí kì í ṣe pé sọ pé ah mo nílò mo wà ní ọgbà paracetamol kọ́ mọ lọ náà wọn ò hmm. béèrè kí ló jẹ tún lánàá wọn ṣàyẹ̀wò náà nìyẹn wọn ò béèrè pé ìgbà wo ló rí bẹ́ẹ̀ ìtọ ẹ̀mélòó lọ ń tọ̀ lójúmọ́ wọn ṣàyẹ̀wò náà oh, oh. wọn ò béèrè pé njó ló ti fọ́ ǹjẹ́ bàbá rẹ orí máa ń fọ́ tẹ́lẹ̀ a ní ẹ kò fọ́ mọmọ ń lórí máa ń fọ́ òkè wọn kọlẹ pé wọn ti ń jẹ kọmọ oh, pé kínní iná ogun iná ti ń wá láti rọrùn ọ̀nà táwọn ń gbé yàtọ̀ sí. àwọn ọmọ ìgbésí wọn lọ nìyẹn nígbà bá wá yá wọn wá ṣàyẹ̀wò ẹ̀. alájà kì í ṣe pé èèyàn kẹsàn pé ah. ìyàwó òrówó náà mọ wá dọ̀yìn ẹ̀ ṣòwò ẹ̀ ṣáájú owó fún mi. kò rí bẹ́ẹ̀. o o ẹ bá mi ah, yọ̀ǹda nẹ́mbà yín ẹ bá mi yọ̀ǹda nẹ́mbà yín alájà. nọ́mbà mi ni zero zero Uh huh. six two Uh huh. six two Uh huh. four seven Uh huh. four nine Uh huh. zero eight zero zero eight zero sixty two sixty two sixty two forty seven forty seven forty nine nọ́mbà ni alájà kúdúrà alájà kúdúrà tí omi alájò á ṣe ojú òpó lẹ̀ hmm. ó débi tí olóògùn ti ń ṣá ṣẹ́rù ọ̀bà yìí. Ah, lákọ̀ ọmọ wà bí ìbọn. Hmm. alájà ṣẹ́rù ọ̀bà yìí. lákọ̀ ọmọ wà bí ìbọn. alájà kúdúrà tí omi alájò ṣẹ́rù ọ̀bà yìí. ẹrù kẹ ẹrù ògùdọ̀ máa wọ̀. Ah abẹ́sí abẹ́sí. ọmọ wo ni omi alájù alájẹ bá mi ṣàdúrà fáwọn tó ń ṣètò yìí jù ká tó ṣí ojú òkú rẹ. ọgbà yìí tẹ́ ń ṣí àrẹ̀ tẹ́ ń láìkí ẹ̀ tẹ́ ń jẹ́ káwọn èèyàn mọ̀ ẹlẹ́ ti ṣí àrẹ̀ fẹ́ lómi ìtara ni tẹ́ sì jẹ́ kó mọ̀ pé ọ̀nà àbáyọ wà bí báyìí ilé rẹ ò ní dàrú. àṣẹ Èdùmàrè dẹ̀dẹ̀ rẹ ò ní dàrú. àṣẹ Èdùmàrè ọlọ rẹ ò ní jọba àṣẹ Èdùmàrè tó ń wò mí lénìí tó ń gbọ́ mi tó wá wò pé ẹ jẹ́ kí n ṣí àìtó yìí kí ràmọ́nì kó ṣí àrẹ̀ kí ràfíù lè mọ̀ kébí ọdún ó ṣí ààrẹ fọ́gá jò. kí peter lè gbọ́ kó lè sọ fún jẹ̀lílì ọwá ṣí ààrẹ bẹ́ẹ̀ ọwá ní kíni ayé rẹ ọmọ rojú sí ni àṣẹ Èdùmàrè ìdẹ̀dẹ̀ rẹ ọmọ tòrò sí ni àṣẹ Èdùmàrè wàá máa ní owó ànímọ́ ànímọ́ báyìí ní ti pèrègùn bẹ́ẹ̀ ni wàá máa ní owó ńláńlá wàá máa ní owó ńláńlá àṣẹ Èdùmàrè gbogbo tó bá lóun fẹ́ ṣogun jà ẹ́ wọ́n ní àtogundógun báyìí ní tọkọ́ hmm. àtogundógun báyìí ní ọ̀dà àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ gbogbo ọ̀tá rẹ tó bá ti ń wọnú ogun kan ni wọ́n tún mọ kó sí ìyá àṣẹ Èdùmàrè gbogbo ọ̀tá tó bá ní láyé nílé ìyá nílé baba ládùúgbò níwọ tó ṣí àìtó ní o ni mò ń ṣàdúrà fún o ogun tó bá ń jà ilé ní gbogbo ọ̀tá tó bá fi ń jà ẹ́ nílé ìyá èyí tó bá fi ń jà ẹ́ nílé baba èyí tó bá fi ń jà ẹ́ nílé ẹ̀mí ọ̀rẹ́ èyí tó ń jà ẹ́ níbi iṣẹ́ èyí tó ń jà ládùúgbò èyí tó ń jà ní àná èyí tó ń jà nílé ọkọ látòní lọ mo pàṣẹ fún wọn lónìí àtogundógun báyìí ní tọkọ àtogundógun báyìí ní tìgbọn àtogundógun báyìí ní tàdá gbogbo ọ̀tá rẹ pátápátá tó bá ti ń wọnú ogun kan ó sì tún mọ rì sí. àṣé Èdùmàrè nígbà tí mo bá kó onú ogun báwọn ṣe fẹ́ ráyè tiẹ̀ àìrójúṣojú àráyè sáyé. àìrójú àráyè nù ọ̀dà alájà kúdà àti ọmọ alájò ẹja sójú òpó lẹ̀ fáwọn èèyàn kí ẹ mọ wo bí olókun yẹn alájà bá sọ yẹn ṣe rí ẹni bí èèyàn bá fọ láàrin ìṣẹ́jú méjì èèyàn pa ẹ̀jẹ̀ yẹlẹ́sí àtìgbín kí ló fẹ́ léyẹn mà. abọ́ ṣe bó ṣe bá wá tiẹ̀. zero nine zero bẹ́ẹ̀ ṣe gbà láti ìsàlẹ̀ odò nu zero nine zero. ọmọ bèrè olódó. èyí máa tọ́ ẹ. gbogbo nǹkan lọ fẹ́ kí gbogbo ọmọ àgbẹ̀ gbogbo àwọn àgbáyé mọ̀. zero nine zero twenty seventeen nineteen ninety nine. aṣọ rẹ̀ ò lérú bẹ́ẹ̀ bá wọ sọ mí fún lónìí yọ́dọ̀ tí lẹ́sẹ̀kẹsẹ̀. Ah, ah èyí lágbára alájà zero zero nine zero. orí irun mọlẹ̀ ni òun náà ń jẹun. ọ̀gá jù ẹ jẹ́ káwọn èèyàn rí wọ́n ní kó bá jẹ́ tuntun lónìí tọ́jà aṣọ tuntun kó tó pé ìṣẹ́jú bíi wákàtí kan yóò ṣe parada. bẹ́ẹ̀ni alájà èmi ẹ máa ń béèrè mo fi jọ ọ̀gá mi olúmọ̀ẹ̀wò òrìṣàtọ́lá ni. ìdínú tá a fi mọ sọ pé ẹ̀sán wo àyẹ̀wò torí pé tá máa wò ó ní àwọn kankan tá a máa ń pa á sí kì í jẹ́ ká sọ yìí lé mọ́. zero nine zero twenty seventeen nineteen ninety nine zero na zero nọ́mbà tẹ́ pè tẹ́ fi béèrè ìbéèrè nù zero o le ẹlẹ́ẹ̀kejì ó lè jẹ́ èèyàn mẹ́ta wọ́n ní ọ̀fẹ́ ní ráìsì àbí ẹran lowó wọ́n fi ti di pé ẹ̀ ń pàlájà wọ́n bá bá díẹ̀ máa ṣe ṣùgbọ́n fẹ̀lélẹ́ zero nine zero twenty seventeen nineteen ninety nine zero nine zero olórí àkọ́kọ́ nu. ẹ kú ojúmọ́ o ẹ ti wọlé ẹ kú ojúmọ́ o ẹ kú ojúmọ́ kí lorúkọ yín ẹ ti wọlé o. alájẹ bá mi ẹ gbé pẹ̀lú mi pé ń jápè nu. ẹ kú ojúmọ́ o ẹ ti wọlé o kí lorúkọ yín o. àwọn èèyàn pọ̀. ẹ kú ojúmọ́ o ìpè ń jápè ní o ẹ kú ojúmọ́ o orúkọ yín. orúkọ yín orúkọ yín orúkọ mọ̀mọ́ yín. kí lẹ pè é ọmọ kí ni. Elizabeth. ẹ kí náà orúkọ tiwọn. kí lorúkọ ti ń sà. ẹ orúkọ yín a ti gbọ́ pé Elizabeth lórúkọ mọ̀mọ́ orúkọ ti yín gangan rúfọ́ọ̀sì. Joseph ọmọ Elizabeth ẹ ní sùúrù díẹ̀ ẹ dákun ẹ máa bá mi ṣe ètò yìí gbogbo èèyàn ẹ máa ṣe ààrẹ sì máa láìkẹ ẹ dákun torí Ọlọ́run ẹmí ẹni tó bá ṣe ààrẹ jù yóò wo ṣé ọ̀fẹ́ lẹ́yìn ètò aláàjì ó sì bá wọn yanjú ogun rẹ̀ láì ní san ten naira ẹbùn esther kọnu ṣé yẹn ní òtó ṣé ń gbọ́ mi bàbá mi Joseph ṣé ń gbọ́ pẹ̀lẹ́ àwọn aláwo ni ẹ mọ́ ńlá ẹ wò wọ́n ní kẹ́ múra kẹ́ mọ́ ṣàìsàn. àárẹ̀ ló fẹ́ bá dé kò dẹ̀ ní rẹ̀yìn lágbára lẹ́wà ọlọ́run tó lọ́jọ́ èní kò ní jẹ́ kó rẹ̀yìn ẹ múra kẹ́ gbọ́ ẹ pè mí lẹ́yìn ètò torí àárẹ̀ la rí iṣẹ́ gbọ́ ẹ̀ ní síkì ẹ ní ẹ bẹ́ẹ̀ ni ẹ ní ríbi tẹ́mọ̀ fi nǹkan ra lára ẹ sì ní mọ lògùn kẹ́ ẹ tó sùn àdúrà lèmi mọ fi iṣẹ́ tèmi jẹ́ fún yàn ṣe gbọ́ ẹ ló sà ẹ pè mí lẹ́yìn ètò ṣe ti gbọ́ àbí tá a sọ ò rí bẹ́ẹ̀ so ẹ pè mí lẹ́yìn ètò tó bá tó nǹkan bí aago kan àbọ̀. ẹ yọ̀dá nọ́mbà yín alájà nọ́mbà mi ni zero eight zero. Eh, zero eight zero. six two. six two. six two. six two. four seven. four seven. four nine. four nine. ẹ bá gbé ìpele yẹn náà mà. ẹ kú ojúmọ́ o ẹ ti wọlé o ẹ kú ojúmọ́ o orúkọ yín. ẹ bá mi ẹ bá mi já ẹ ẹ eh, zero nine zero twenty seventeen nineteen ninety nine àwọn eh, eh, ojú òpó. ẹ kú ojúmọ́ o. orúkọ yín kí lorúkọ yín. kí lorúkọ yín. ẹ. Alex ọmọ alias ọmọ timothy abikile pẹ̀lú ọmọ bilikis ọmọ bilikis àgbórúkọ yín dáadáa èyá láwọn ògbórúkọ yín dáadáa o ẹ tún pè é dákun. kaulak ẹ ọmọ. ẹ jágbà pẹ̀lú mi àgbọ́ pé bàbá yìí dáadáa. zero nine zero àkẹ́lẹ́ wọṣẹ́ fún yẹn láì gbọ́rúkọ ẹ̀ dáadáa zero nine zero twenty seventeen nineteen ninety nine. ẹ kú ojúmọ́ o orúkọ yín àti orúkọ mọ̀mọ́ yín. orúkọ mi ni Rukayat. ọmọ ọmọ kí ni. Rukayat. ọmọ kí ni. Rukayat ọmọ Fadilat. ọmọ Fadilat. àti ń dá yín o. ẹ dákun ẹ máa ṣètò yẹn máa láìkẹ́ dákun torí Ọlọ́run. Rukayat ọmọ Fadilat. a ti ń dá ẹ lóhùn o. ẹ sọ fún wọn gbọ́ wọn gbọ́. lúkà yá àti ọmọ fàlílà àtúnṣọ ń gbọ́ ó ti ya ẹ sọ mọ́ mi wọ́n gbọ́ báyìí. ẹ rúkàyà àti ọmọ fànílà tí wọ́n ní kó mọ̀mọ́ bínú wọ́n béèrè pé ta ló aláboyún tó súnmọ́ tàbí kò ń gbọ́mọ gbúròó inú tó bá ní tó ń ṣe nínú kó fojú tó kó mọ́ bá dà rẹ̀. ẹ ẹ gbé pé ní yẹn. kó mọ́ bá ṣàìsàn inú. Mhm. ẹ kú ojúmọ́ o ẹ kú ojúmọ́ o. orúkọ yín kọ́. orúkọ yín. ẹ. Bilekis. orúkọ yín ni Jùmọ̀kẹ́ ọmọ bilikis ọmọ bilikis tọ. Jùmọ̀kẹ́ ọmọ balikis bilikis. Mhm. Jùmọ̀kẹ́ ọmọ bilikis. àti gba yín lóhùn o. ẹni sùúrù wọn wo ni wọn ò ní wo lórí nígbà yìí ṣe pé wọn ń woṣẹ́ lórí wọn wo wọn olókùn. ẹ pẹ̀lẹ́ o àdúrà yín ó gbà o oore tẹ́ ẹ dìmú ò ní bọ́ lọ́wọ́ yín o ẹsẹ̀ ń gbọ́ mi ẹ bọ̀gún oore tó wà lọ́wọ́ yín mọ̀ jábọ́ àwọn oore kan wà ní sàkání yín àrọ́wọ́ tó yín lóore yín wà ṣùgbọ́n ẹ múra kó mọ̀ bọ́ mọ́ yín lọ́wọ́ ṣe ń gbọ́ oore yín gbogbo àti jẹ́ẹ̀yàn àti dọ́lọ́lá yín wà lọ́wọ́ yín ṣùgbọ́n ká ẹ ṣàdúrà kó mọ̀ bọ́ mọ́ yín lọ́wọ́ ẹ bọ̀gún ẹ sì ṣètùtù àgbà kan mọ̀ jàgbà mọ́ yín lọ́wọ́ gbogbo àti jẹ́ẹ̀yàn ọwọ́ yín ló wà ṣe gbọ́ ẹ pè mí lẹ́yìn ètò ṣe ti gbọ́. àwọn tó fẹ́ solution sọ̀rọ̀ ayé wọn nu alájẹ ni wọ́n máa ṣètò ikú ọmọ máa láìkẹ́ ó kò yàn méjì tá a gbà pé ẹ̀ sí. ẹ mọ ṣí ààrẹ o ẹ̀yin tẹ́ ẹ bá ń wò ó ẹ máa ṣí ààrẹ kẹ́dẹ̀ mọ́ láìkẹ́ àdúrà yín máa gbà o. ẹ kú ojúmọ́ o ẹ kú ojúmọ́ o. ẹ kú ojúmọ́. ẹ sọ̀rọ̀ sókè. títílayọ̀ ló sọ̀rọ̀ ọmọ ìyábọ̀. tọ̀ títílayọ̀ ọmọ ìyábọ̀ àti ń dẹ́ lóhùn o. ẹ dákun ẹ máa ṣí ètò yẹn máa láìkẹ́. ọ̀dà àti gbọ́. títílayọ̀ ọmọ ìyábọ̀ ẹ pẹ̀lú àdúrà yóò gbà ẹ mọ́ lẹ́nu lẹ́nu láìpẹ́ yìí ẹ mọ́ dúró bí tó bá ti ń ṣàròyé ṣẹ́gbọ́n ẹ̀sìn mi fáròyé ẹ mọ́ sàròyé ẹ mọ́ dúró mi tán bá ti ń jà ẹ mọ́ sì làjà kóre máa bọ́ sọnù lọ́wọ́ yín látara ìjà ẹ mọ́ làjà ẹ mọ́ báyàn sàròyé tán bá ti lẹ́ni tó gbẹ́jọ́ wá tó láròyé yí yín ká báyìí bí kẹ́ mọ́ ti bí kan bọ́ sí mi ti bí kan bọ́ sí mi ṣe ti gbọ́. ẹ jẹ́ wọ́n pè é padà lẹ́yìn ètò àlájà. ẹ mọ̀ rojọ́ ṣe gbọ́ ẹ mọ́ sàròyé ṣe ti gbọ́ mi ẹ bọ́ lókun yín ẹ sì bọ́ ajé bẹ́ẹ̀ ni màmú sọ́mà. ẹ̀hẹ́n àwọn àròyé kọ̀ọ̀kan ti wà ní sòtòsí yẹn gbúdọ̀ bá wọn rojọ́ tó bá kẹjọ́ wá ẹ mọ́ lájà ẹ mọ́ parí ìjà ń sìn ṣe é gbọ́ kọ́ mọ́ fi gba oore yín dànù ni o. lẹ́yìn ètò kẹ́ ẹ pè mí torí ẹ̀bùn ajé ẹ sì bológun yín àbí àyè gbà. Alhaji Abdulrahman Tuwemi Alhaji bá mi yọ̀ǹda nọ́mbà yín gangan fáwọn ọmọ Nàìjíríà. Nọ́mbà mi zero zero. zero zero. six two. six two. six two. four seven. four seven. four nine. Ẹ ẹ jágbàgbé ọ̀kan ẹ̀ ṣe ká tó máa. àbí bẹ́ẹ̀ kọ́. ẹ kú ojúmọ́ o ẹ ti wọlé o. ẹ kú ojúmọ́ o. orúkọ yín àti orúkọ mọ̀mọ́ yín. bọ́sẹ̀dé ọmọ àníkẹ́. bọ́sẹ̀dé ọmọ àníkẹ́ ẹ dákun ẹ máa ṣètò yẹn máa láìkẹ́. wọn náà wọ́n ń wò yí báyìí. a ti wò ó. ẹ̀yin ìyàwó ẹ máa ṣe ètò yìí èèyàn tó bá ṣe ẹ̀jù lẹ́yìn ètò ẹ̀pẹ́ alájà Kudirat ọmọ alájù. wọ́n ní ká ẹ má jà o ṣẹgbọ bọ́sẹ̀dé ọmọ àníkẹ́ wọ́n ní ká ọ̀gbúdọ̀ jà ọ̀gbúdọ̀ jà ọ̀gbúdọ̀ jà ọ̀gbọ́n náà sì gbúdọ̀ ṣàròyé ẹ jà wọ́n ní kan wá kan fẹ́ wá ṣé ẹ ti gbọ́ eh, wọ́n nítorí oore ṣé ẹ ti gbọ́ ẹ̀ ní ṣàìsàn o torí àárẹ̀ kó mọ̀ bá àárẹ̀ yín lélẹ̀ wà fún kẹ́ mọ̀ bá ṣàìsàn tó tẹ́ bá lọ dá síjà kan àbẹ́ lọ parí ìjà kan ẹ̀ ní sọ síbi tó dáa wọn ò sì ti bẹ̀rù mú ọ̀tá yín ṣé ẹ gbọ́ tó bá kẹjọ́ wá ẹ̀ gbúdọ̀ lajà ẹ̀ gbúdọ̀ dá síjà ṣé ẹ̀ ń gbọ́ mi mi ò rí yín o ẹ̀yin lè máa ré mi ẹ̀ gbúdọ̀ já o ẹ̀ gbúdọ̀ ẹ pè mí lẹ́yìn ètò nǹkan tẹ́ ṣe torí kò sí bí ọ̀rọ̀ yẹn ṣe lè wá ẹ fẹ́ dá sínú fámìlì ló ti ń bọ̀ àdúrà yín ó gbà. Hmm, hmm. alájà ń gbọ́wọ́ lé ẹ̀rọ gàásì létí yẹn kábàá lè parí ètò ẹ̀yin ẹ máa ṣe ètò yẹn ẹ máa ẹ ta kókó tó dé pé ẹlẹ́rẹ́ fẹ́ gba nǹkan kílọ̀ ẹ ṣeun atọ́kùn wọn ní ibi ilẹ̀ léèrè hmm. gbogbo ohun tó bá ń ṣẹlẹ̀ láyé nígbà tọ́lọ́run ti fi tó ti tó ti kún wa ọlọ́run ló kún wa kì í ṣe èèyàn. ìgbọ́ ọlọ́run ló kún yín kì í ṣe èèyàn bó bá jẹ́ èèyàn ni èèyàn lè sọ pé ẹ gbà. Hmm. yóò ní wà lára ẹ̀kọ́ yóò ti gbà hmm. ṣùgbọ́n nígbà tó jẹ́ pé àṣẹ ọlọ́run tọ́lọ́run fi sí wa lára ni túláàsì ní ká tó bá rú wa lójú túláàsì ní ká bilẹ̀ léèrè tá a bá sì ti bilẹ̀ léèrè pé báwo ni eléyìí ṣe rí túláàsì ní kán làhàn wa túláàsì ní kán láyé wa tán bá sì ti láyé wa ibi tó bá ti díjú tó ta kókó ọlọ́run á bá wa jù sílẹ̀ hmm. pé àṣẹ ọlọ́run àtagbára ọlọ́run ni omi alágbèfín ń ṣiṣẹ́. Hmm. àṣẹ ọlọ́run àtagbára ọlọ́run àtomi ọlọ́run. àtomi ọlọ́run gbogbo nǹkan tọ́lọ́run dá torí pé omi alájù fún ara rẹ̀ àkàndá ni. alájà ọ̀rọ̀ ọlọ́run lèmi náà ń sọ. Ah, eh. ọlọ́run mọ̀ mọ̀ kàn mí dá sáyé. ọlọ́run mọ̀ mọ̀ ṣe lákàndá ni ẹgbẹ́ mi náà dé ìlú ìgbàjà eh, ìṣàpàrúbà eh, wọ́n ló di di ọjọ́ méje lòjó fi rọ̀. Hmm ẹni tá a bí nípasẹ̀ omi ẹni tá a bí nínú àṣẹ ọlọ́run uh-uh, bí n ṣe máa pè nù ẹni a bí nínú àṣẹ ọlọ́run tó ń ṣiṣẹ́ àṣẹ ọlọ́run tó fi àṣẹ ọlọ́run ṣe wòsàn tó wá dúró lórí àpáta ọlọ́run tó wá fi ọlọ́run ọba ṣàtẹ̀gùn tó fi olódùmarè tó fi ṣètìlẹ̀ tó wá ṣe olódùmarè tó wá gbámú òun ni omi alájù. tó sì sọ pé elédùmarè ló lè tú yẹn kalẹ̀ kábíyèsí elédùmarè. òun ló lè tú yẹn kalẹ̀ Ah, ah. orúkọ ọlọ́run ọba tó dá mi òun ni mo fi ń ṣe ìwòsàn fáráyé. ohun tẹ ẹ gbé lọ́wọ́ yìí bọ́ bá ṣe àwọn míì ni wọ́n mà ti ní ìgbéraga fa. Ah, ìgbéraga ni ìgbéra sánlẹ̀ kí mo jẹ́ mélòó ni gbogbo ara mi mi mo fúyẹ́ jù. ohun tó jà mí lẹ́nu tó jẹ́ sọ gbólóhùn yẹn ni pé ẹni àṣẹ ọlọ́run ẹni abí nínú àṣẹ ọlọ́run ẹni tó sọ̀rọ̀ nípa àṣẹ ọlọ́run ẹni tó ṣèwòsàn nípa àṣẹ ọlọ́run ẹni ó tún páyà ọlọ́run tí ò wò pé jìbìtì lọ́kàn alájàkúrẹ́ àti ọmọ alájà bá mi nọ́mbà tó wà lórí yìí. nọ́mbà mi ni zero eight zero. zero eight zero. six two. six two. six two. six two. four seven. four seven. four nine zero eight zero. zero eight zero. six two. six two. six two. six two. four seven. four seven. four nine. four nine. alájà kí lorúkọ yín gan. orúkọ mi orúkọ mi gangan alájà Kudirat Kudirat Abéjídé wọn kò lè pè èèyàn ní abejide a jẹ́ pé ọjọ́ tí òjò rọ̀ ni wọ́n bi. ẹ alájà kí ló dé tí wọ́n fi ń pè yín lálàájà Kudirat. alájà Kudirat mo ṣe rí ìpín àti ẹ̀yìn ènìyàn sẹ́ẹ̀. kí ló dé ẹ ẹ nígbà tẹ ẹ nígbà bẹ̀rẹ̀ ìjọ ẹlẹ́mi máa tọ pinpin. bẹ́ẹ̀ni. kí ló dé tẹni tó fi lọ mẹ́kà. ní àmà lọ sí mẹ́kà ṣe é rí ah, ah. máàkà tẹ yẹn náà omi kan náà wà bẹ́ẹ̀. omi seven. omi kan náà tó wà bẹ́ẹ̀ tá a tó oh, oh, wá oh, lọ. òun làlájà tún wá lọ sí mẹ́kà lọ́nà pé ní omi dín sẹ́mùsẹ́mù. Mm, mm, mm. oníṣẹ́ tá a tó fi ṣe. ó tún omi ìwòsàn fún aráyé tá a bá fẹ́ lo omi méje fún ènìyàn. Eh, eh. téèyàn bá fẹ́ lo omi méje fún èèyàn. tá a bá fẹ́ lo omi odò méje fún ènìyàn ká fẹ́ lo omi omi hmm. àkàndá omi méje hmm. fún ènìyàn níbo eh, la ti fẹ́ rí. alájà ìkẹwàá mẹ́ka mẹ́wàá wà mọ́ka. ìka sì wà ní ìbáwo ìjọ tí mo sọ̀rọ̀ odò odò tó wà nílò wa méje ẹ̀ ló wà lágbàáyé bẹ́ẹ̀ bá dádùn àwáyé ẹ béèrè odò ìyàké hmm. ẹ wá ní àwọn kankan ń bẹ ń ṣàlódò yẹn tó pé bí àṣírí pé àwọn ọmọ ẹkẹ ìgbé nǹkan sí ìlú yẹn. àlùmọ́ọ́nì wà ń bẹ ṣùgbọ́n àwọn tó wà ń bẹ ò mọ̀. àwa mọ iye ẹ̀fà. ẹ mọ̀ ẹ bá mọ̀ ẹ náà kò sí àwọn ọmọ yẹn lásà wáyé tí ó ti bẹ̀ wá tí ò ní di bílọ́níà. ẹ ẹ alájà kúrẹ́ àti ẹ̀mí náà ti di bílọ́níà báyìí látòní lọ ẹ ṣàṣírí ẹ fún mi ẹ bá mi yọ̀ǹda nẹ́bà yìí fún gbogbo ọmọ nàìjíríà zero eight six two six two four seven four nine. jerusalem ló kù tómi alájù fẹ́ lọ báyìí. jerusalem. ee afẹ́dé river jordan hmm. a lọ bu omi rẹ̀ wá hmm. bẹ́ẹ̀ ni màá débẹ̀. alájà kí ló fà á tẹ fi ni pé omi méje èèyàn fi ṣe nǹkan kan. a omi méje a fi ń ṣe òun ṣe rí tá a bá sọ fún ẹ̀yin ènìyàn pé kẹ́ ẹ ṣe ọ̀ṣun pé ẹ ṣe ọ̀ṣun ẹ jẹ́ kí ọ̀ṣun wà nílé yín tàbí kẹ́ ṣe ajé àwọn omi yẹn gbọ́dọ̀ wà nínú ajé tá a gbé fún yín. gbogbo omi yẹn ni ó wà níbẹ̀ kì í ṣe pa àwọn èèyàn kan pé ẹ̀rọ mi bá lájà kù kí èso mi ní ọwọ́ tà lélẹ̀ yìí. yẹn gbọ́dọ̀ pé síbẹ̀. yóò pé sínú ajé yẹn. àwọn èèyàn ni ó gbọ́dọ̀ pé sínú ajé fún yín ajé tí ẹ mọ̀ bọ́ tẹ́ mọ̀ pé tí ó dá yín lóhùn. Hmm ó gbúdọ̀ pé síbẹ̀. alájà bí nǹkan kan bá ta kókó lágbo ara yẹn sómi yẹn náà bí yẹn bá mú máa ṣe wòsàn. ìwòsàn ńláńlá ah! wà bẹ́ẹ̀. láì léwé láì légbò. iṣẹ́ ti ẹ̀rí gbogbo tí ń jẹ́ omi hmm. ah! ìwòsàn mọ̀ wà nínú omi kí ló dé táwọn olóyìnbó ṣe kọ́kọ́ tẹ́rí àwọn àwọn lọ́sítù àwọn doctors wa kí ló dé tó jẹ́ pé tó bá de tó bá ní orí ń fọ́ ẹni yóò wá kọ́kọ́ ti omi sí. Hmm. ẹ ìwọ̀n gbọ́ yín. omi ni wá kọ́kọ́ tì sí àwọn dókítà náà máa ń wò wá lórí atẹ́gùn. sẹ́ẹ̀ mọ̀ pé kí ni oxygen tó fi ń rìn sàmọ̀ pé omi náà níbẹ̀ nínú rẹ̀. Hmm. omi náà ni tẹ́mi bá fẹ́ bọ́ wọ́n ní a fi rẹ̀ ní padà. wọ́n bá jáde padà bẹ́ẹ̀ mi bá hmm. bọ́. Hmm. tí bá jáde lẹ́mọ̀ pé omi ni wọ́n fún lẹ́mọ̀ pé omi ló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. omi omi ọlọ́run tó dáyé ó lóun gbé kalẹ̀ lórí iṣan omi. tẹ́ ẹ bá ti gbẹ́lẹ̀ kúsẹ́kúsẹ́ nísìnyí omi lẹ́kọ̀ọ́kọ́ mọ̀ kàn omi lẹ́mọ̀ kàn tó bá yá náà lẹ́kàn omi kò sí èèyàn tó lè gbé ilé ayé láìsí omi omi labu omi labu mu ẹnìkan kì í bómi ṣọ̀tá ní hmm. ẹ̀yìn omi alájùlé ògbúdọ̀ ní ọ̀tá ẹni tí ò bá ti lè bínú omi kò gbọdọ̀ bínú mi. Hmm. ẹni tí ò bá ti lè bínú omi kò gbọdọ̀ bínú èmi náà ah, yóò lè eh, ṣe rẹ léṣe alájà èmi máa ń bẹ lọ́wọ́ alájà èmi máa ń bẹ lọ́wọ́ pé kí erí ah. ṣòro nítorí pé mo fẹ́ ga ni ẹni tí ò bá ti ní ṣòro mọ́ kò ní ga mọ́ alájà kúrò àti ọmọ alájò. ẹni tí ò bá ti rí iná rí pé yóò ga wọn ò ní gbé ṣòro. ayé ò ní bínú rẹ rárá yóò máa sorun hmm. tí ò ní retí. alájà kúrò àti ọmọ alájò kórìíta tá a dé yìí irú àwọn ìṣòwò gẹlẹ̀ mójútó lágbàlá yìí. ní àgbàlá wa ẹka kà mi kà àwọn èèyàn wà ní etí inú òsì wọn ní tí wọn ò ti dáko eléyìí o àmọ̀pálá ajá mójútó wọ́n rò pàjẹ́ nìkan ni. torí ẹ̀ la fi sọ pé omi alájú ẹ pe nọ́mbà yìí abba center. bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ àwọn èèyàn tó mọ̀. bọ́lá ẹ̀ bá ń gbọ́ mi báyìí lónìí ìwòsàn gbogbo tá a fi ń ṣe ìwòsàn gbogbo ìwọ tí kan bóyá o tiẹ̀ wá wo ara rẹ o pé àgọ́ ara rẹ yìí ò jọra wọn irú àìsàn wo ló lè máa ṣí ọ èyí tó lè mọ ọbọ fínra ojú àlá ló sẹ́rí nǹkan tí ò yí àwọn ènìyàn ó ní wípé irú táwa bá ń ṣe ìwòsàn fún ènìyàn pẹ̀lú àṣẹ ọlọ́run tí mo sọ náà ni òkì ṣèmi tìkatíka o pẹ̀lú àṣẹ ọlọ́run pẹ̀lú àṣẹ ọlọ́run tá a bá tán bá gbé ènìyàn dé àgbàlá wa ibi tá ti kọ́kọ́ bẹ̀rẹ̀ fún ibi tó lápẹẹrẹ ni tó rà àkọ́kọ́ béèrè wò àkọ́kọ́ bilẹ̀ léèrè irú àìsàn wo ló ń ṣe wo ló ti wá tá a bá kọ́kọ́ lò yẹn fún. alájẹ ní káwọn èèyàn máa ṣe ètò yìí. ẹ máa ṣe ètò yìí kẹ máa láìkẹ. ẹni wọn máa ṣe àrẹ. ẹ máa ṣe àrẹ kẹ máa láìkẹ ẹ máa ṣe àrẹ kẹ máa láìkẹ wàá rí i pé ohun rere yóò ṣẹlẹ̀ náà ayé rẹ̀ wàá wá mú testimony wá lọ́jọ́ mẹ́jọ ìwọ tó bá ṣe àrẹ jù wàá dúpẹ́ ìwọ tí o bá tẹ́lò míì wà tó ṣàìsàn pé tó bá gbé ọ̀dọ̀ wa àwo kọ̀ọ̀kan béèrè wò ibo ló ti rí kí ló ń ṣe ó lè jẹ́ nǹkan kékeré ni ó ó lè jẹ́ nǹkan yẹpẹrẹ kan la máa ṣe tọ́lọ́run á fi mú kúrò bẹ́ẹ̀ ó lè jẹ́ nǹkan kan tí ò tiẹ̀ ṣe kíní kan la máa ṣe tọ́lọ́run á fi gbàkóso alájà àwọn béèrè wò báwo náà ṣe fẹ́ mọ̀ báwo náà ṣe ti ní fògùn ẹ̀tẹ̀ báwo náà ṣe ní fipá. wo làbàlà alájà ọ̀rọ̀ yìí lọ́rùn ẹ jogún bá ní ẹ bá mi yọ̀ǹda nọ́mbà yẹn jẹ́ ká gbà pé yẹn méjì sí ká tẹ̀yẹ̀ méjì lóhùn ká tó máa lọ. nọ́mbà mi ni zero zero. zero zero. six two six two six two four seven four nine. zero zero. zero zero. six two six two four seven four nine. nọ́mbà mi alájà alájà mi hmm. ni mo ti ayọ̀ọ́lá àbíbù láti Dubai ó dúró ló ń ṣe ààrẹ látàárọ̀ hmm. ẹ bá mi ṣàdúrà fún. ìwà tó ń jẹ ayọ̀ọ́lá àbíbù láì hmm. Hmm, gbogbo bí tó bá wà. ẹ pè é jáde tí àwọn bàbá wa nù. ara bẹ̀rẹ̀ sí ní dẹ̀ báyìí. àṣẹ Èdùmàrè. gbogbo tó ń jẹ́ ìṣòro tó ń mí kàn tó ń wò pé báwo ló ṣe fẹ́ ṣe látòní lọ yóò bẹ̀rẹ̀ sí. àṣẹ ìdúnwà rẹ. wàá rògbò ẹ lò. àwọn wàá dẹ́gbẹ́ pé wàá bọ́. alága àṣẹ ìdúnwà alága àdó àyè. àbí àfilẹ̀ ṣe bùkún. kóhun náà pè yín lẹ́yìn ètò kan gbà nǹkan mi. ẹ tó bá pè mí lẹ́yìn ètò. alága. àbẹ̀ woṣẹ́ lọ́fẹ̀ẹ́ hmm. gbogbo tó bá yẹ ká ṣe àtúnbẹ ṣe. nítorí pé ó ṣì àrẹ̀jọ alága ẹ bá mi dé ìyàméjì lóhùn ká tó ẹ kú ojúmọ́ o ẹ kú ojúmọ́ orúkọ yín àtorúkọ mọ̀mọ́ yín orúkọ yín àti orúkọ mọ̀mọ́ yín. ẹ bá mi ẹ bá mi gbé sókè ẹ méjì la fẹ́ kọjá àǹfààní yìí ẹ méjì sí. ẹ kú ojúmọ́ o ẹ kú ojúmọ́ orúkọ yín àti orúkọ mọ̀mọ́ yín orúkọ yín àti orúkọ mọ̀mọ́ yín ẹ wọ nǹkan pè yín padà lẹ́yìn ètò ẹ jẹ́ lómi ọ̀wọ́ ni ẹ gbé kí ẹ bá ń gbé alájà nọ́mbà mi gangan ni ká ẹ pè lẹ́yìn ètò nọ́mbà mi gangan. ẹ bá mi yọ̀dá nọ́mbà yẹn alájà ń ti. nọ́mbà mi tẹ́ ẹ pè sí ni zero eight zero. zero eight zero. six two six two six two four seven four seven four nine. ẹ dàgbẹ́ máa ṣe ètò yẹn sì máa láìkẹ́ yẹn méjì tó bá yẹn mẹ́rin tó bá ṣe àrẹ̀ jù. ẹ kú ojúmọ́ o ẹ ti wọlé o kí lorúkọ yín àtorúkọ mọ̀mọ́ yín ẹ ti wọlé orúkọ yín àtorúkọ mọ̀mọ́ yín. alájà ẹ à ní gbà pé mọ́ bọ́lọ́run ṣe ní àṣetò nínú torí pé ojú òpó yẹn dàbí porí bá kan alájà ebo gangan lẹwà gan. mo wà ní ìlú Ìlọrin ní Kwara. àwọn èèyàn wa tó wà l'Amẹ́ríkà tí wọ́n ń dojú kọ nǹkan kọ̀ọ̀kan báwo lòògùn ó ṣe kàn wọ́n la ẹgbẹ́ ìpínlẹ̀ yẹn ẹnìkan nu. orúkọ yín àtorúkọ mọ̀mọ́ yín orúkọ yín àti orúkọ mọ̀mọ́ yín. ẹ orúkọ yín. orúkọ yín kọ́. aláṣẹ bá mi gbé sókè àgbà pè mọ́. ẹ rọ́bìù. fàdílà. àmírà alájà ẹ bá mi ẹ bá ń jápè yẹn àgbà pè mọ́ ìyókù ìyẹn dọjọ́ mẹ́jọ nu. òjò tó rọ̀ ni o wẹ́dà ni o. alájà kúrò àti omi alájọ ẹ bá mi yọ̀ọ̀da nọ́mbà yìí kẹ́ ẹ wá bá mi ṣàdúrà fún gbogbo àwọn jàmáà wa nọ́mbà mi ni zero eight zero. zero zero. six two. six two. six two. six two. four seven. four seven. four nine. four nine. zero zero. zero eight zero. six two. six two. six two. four seven. four seven. four nine. four nine. mo ní àìsàn ogẹlẹ mójútó lágbàlá ibà ń kà. àwọn àìsàn oríṣiríṣi tó bá ń bá ẹ̀dá fínra. ẹ kà á alájà. ọṣẹ ilé ènìyàn mọ lówó lọ́wọ́ yìí. àìsàn ni bàbá ńlá àìsàn ni. bàbá ńlá àìsàn. torí bá àìsàn bá ń ṣe yẹn bẹ́ẹ̀ délé ìwòsàn wò ni ẹ mú wá bẹ́ẹ̀ bá rówó dà á lẹ̀ ṣàìsàn yẹn ò ti parí á nífọ̀pá tó o bá ti sówó hmm. àìsàn tó ń ṣe gbogbo ayé nìyẹn ọlọ́run ní fi àìlówó lọ́wọ́ ọlọ́run ní fi bá wa jà wọ́n. àṣé Èdùmàrè. ìwọ tírú ẹ̀ bá ń ṣe ajé ní kò bọ ajé kò bọ ajé sínú iṣẹ́ ẹ̀ pé ajé sínú sẹ̀mí ẹ̀ pé ajé sínú ayé ẹ̀ gbogbo ibi tó bá ti gbọ́ mi tó ti ń wò mí lénìí ajé ṣe pàtàkì ó ṣe kókó pé ajé sínú iṣẹ́ ẹ̀ kí ìwọ náà lè dẹ́gbẹ́ pé kò gbọ́gbà pé ìwọ tó wá sun oorun ìsùnkúsùn tó bẹ̀ sí lálàkàlà ó wá rí wípé bóyá ò tiẹ̀ rọ́mọ bí látọjú àlá wọ́n ti ṣe ilé ọmọ ẹ̀ fún ẹ nǹkan rẹ̀ ò wá dédé mọ́ ìwọ tí wẹ́lẹ̀ bá ń ṣẹlẹ̀ sí pé àlájà ẹlòmíín náà wá wà omi ara rẹ̀ ni wọ́n fi ṣàgbàgbákò fún ó bẹ̀rẹ̀ sí ní tọ ìtọ̀ oríṣiríṣi nígbà tí tí ò tí ò tiẹ̀ ní géèjì irú bẹ́ẹ̀ wọ́n ní irú ẹni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí ní tọ ìtọ̀ àtọ̀jù ó bẹ̀rẹ̀ sí ní gbẹ sísẹ́mu ara rẹ̀ bẹ̀rẹ̀ sí ní change tí irú eléyìí bá ń ṣe pé àlájà kúdúrà tó ní alájù ẹlòmíín wà àjẹbí àránsí àṣàsí ló fa ìfúnpá fún gbogbo ọ̀nà tó wù kó gbà wọlé sí ẹ lára pé àlájà kúdúrà tó ní alájù ìwọ tó wá ń jẹun lójú oorun tó ní nǹkan méjì ju kán bóúnjẹ fún ẹ lọ lójú oorun tó wá ti bẹ̀ kọlu àìsàn bóyá ò tiẹ̀ tí wàá rá àìsàn yẹn he ṣùgbọ́n nǹkan kan ń gbé bá ènìyàn níjọ́ tó ti wà láyé pé alájà Kudirat omi alájù ìwọ tó ríṣiríṣi nǹkan ṣẹlẹ̀ sí o ò ni o ṣiṣẹ́ ṣiṣẹ́ ò lójútu ẹ̀ o tún wá wà ní òkèèrè o wá rí ìwé ìgbélú òun sá òun bá láyé fọwọ́ tì í ìwọ tí rere bá ń ṣe gbogbo ibi tó bá ti ń gbọ́ mi pé alájà Kudirat omi alájù pẹ̀lú ògùn ọlọ́ọ̀lọ́fẹ̀ẹ́ àti nírọ̀rùn ìwé ìgbélú ẹ̀ àtọ́ ẹ lọ́wọ́ pẹ̀lú àṣẹ ọlọ́run àti wàhálà tí ń ṣe káàkiri pẹ̀lú ọ̀gbọ́n gbogbo wàhálà ẹlòmíín wà ó lọ ṣe wàhálà ní òkèèrè ni wọ́n bẹ̀rẹ̀ sí ní jìyà níbẹ̀ wọ́n ń dààmú níbẹ̀ wọ́n tí rẹ́lẹ̀ bá ṣe mo súre fún ẹ lónìí gbogbo ìdààmú ìlàkàkà rẹ níbi tó bá wà lónìí ọlọ́run bá sọ di fífúyẹ́. alájà kẹ́ tó máa ṣàdúrà sun ìparí ẹ bá mi gbómi yẹn fi ṣàdúrà fún akọ́ba tù wá lọ. omi làbùwẹ̀ omi làbùwẹ̀ ìgbómi báyìí láàárọ̀ bàbá ìlú olúwẹ̀rí òkè ń gbóná gbogbo ẹ̀yin nàìjíríà lọ wà ní ìlú ìlọrin lọ wà ìsàpá ní ìlú mi ni ẹ wà ní gbogbo ibikíbi tẹ bá wà ìpínlẹ̀ ọ̀yọ́ lọ wà ní àbádọ àwáyé tẹ bá wà ní ẹ nílùú olódò iná ọ̀gẹ̀dẹ̀ bá wà ní ẹ kódà kó jẹ́ ìbàdàn kó jẹ́ èkó òun ló wà ní òkè òrè lọ wà ní ní dubai gbogbo ibi tó bá wà tútù báyìí láàárọ̀ kí tútù báyìí láàárọ̀ bàbà ilé olúwẹrí ò kí ń gbóná ilé yìí ò ní gbóná àṣẹ Èdùmàrè ilé ìgbó ègbóná mọ̀gbìn ilé yìí ò ní gbóná àṣẹ Èdùmàrè bẹ̀ẹ̀ tútù tútù báyìí làbálẹ̀ olúwẹrí látòní lọ gbogbo nǹkan yóò bẹ̀rẹ̀ sí ní dẹ̀rọ̀. àṣẹ Èdùmàrè ẹ̀sẹ̀ báyìí ní tìgbé yóò bẹ̀rẹ̀ sí ní rọ̀ yín lọ́rùn. àṣẹ Èdùmàrè ẹ̀ka máa náwó ìrọ̀rùn. àṣẹ ajé ìrọ̀rùn. àṣẹ ọlá ìrọ̀rùn. àṣẹ ọmọ ìrọ̀rùn. àṣẹ gbogbo nǹkan yóò mọ já sí. àṣẹ Èdùmàrè ìgbà tó fi dijọ́ mẹ́jọ lénìí pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú àṣẹ Ọlọ́run pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run pẹ̀lú agbára tí Ọlọ́run ní tí òfin wọn ẹnìkankan Ọlọ́run ó kà ní àtiwọ́kún ẹni tí ó ti lọ pàdé. àṣẹ Èdùmàrè àṣẹ Èdùmàrè pẹ̀lú ògo Ọlọ́run bẹ́ẹ̀ ni ó rí. àṣẹ Èdùmàrè kọjá bó ṣe lóun ọ̀jẹ́ lórí ètò fojoojúmọ́ òní akí gbogbo wa pé ọkọ ọdún àjíǹde o ẹ̀mí owó ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lókè ìpẹ́ ìgbà tó máa di ọ̀sẹ̀ tí ń bọ̀ kọ́ ni a máa wà nínú lọ́látò ìkọ́dù ìkọ́nù alájà kúrò àti ó máa lájò èmi àti lájọ fojú rí ẹmí wo ní sọnù lágbára lọ́wọ́ Elédùmarè mo ní rere ni wọ́n ṣe ìwọ ní ṣèkà bí rẹ́ bá bí ìpàdé dọ̀hún o.